ẹ̀yin obìnrin ìbéèrè yìí rèé o oníbèrè bèrè pé ẹ dákun o kí ni ká ṣe o pẹ̀lú ìyàwó àkọ́kọ́ ìyàwó àkọ́kọ́ tí ọkọ wa fẹ́ tó wá jẹ́ ẹnìkejì oníbèrè jẹ́ ẹnìkejì ẹni tí bèrè bèrè lórí rẹ̀ jẹ́ ẹnìkejì ó nígbà tí àwọn jọ wà lójú kan náà papọ̀ ẹni tí ń pè ní yàrá kìí kí òun tó bá kí kò ní dáhùn ìdání ìlànàdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ bàbá wa kó wa kò ní ọkọ rẹ̀ ìyẹn ni wà á gbọ́yé bóyá pẹ̀lú ọba lẹ́kùn ni o bóyá òpin àdébáwò àti ọkọ ni o ṣùgbọ́n sáni padà kò ní ọ̀dọ̀ ìyáálé ọba ti pé ìyáálé padà wà á kí òun bákan náà ìyáálé ìdí wá tà nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ń gbà pẹ̀lú ọkọ àgbà tó ń kó bẹ́ẹ̀ bóyá ọkọ balẹ̀ fún mi onáwádẹ tí wọ́n sítà léèrè ó ní kí ni ìdájọ́ nǹkan báwọn àbí kí ni káwọn ṣe wẹ́ ẹ̀yin òbí àmàlà ní pé ẹ̀bẹ̀rù ọlọ́run mo sì ti kìlọ̀ fún yín tó tẹ́ ẹ̀ bá ti ẹ̀gbọ́n kò mí ìmọ̀ ẹ̀ ti gbọ́ lọ́dọ̀ mi nínú ìwé mọ́síná mo sọ pé mo ti torí mọ́síná bíi kèfèrí yìí gbogbo wàhálà tó ń ṣe lọ́sàn-án lórí má jẹ́ ọjà síbẹ̀ torí pé ọkọ rẹ fẹ́ lò mí ní ọ̀wà sọ̀wọ́ di kèfèrí tí ọkọ bá fẹ́ lò mí tí yẹn bá ṣokùnfà tó fi di kèfèrí tí ẹ bá dẹ̀ nù o ọ̀fọwọ́ rẹ kó bára rẹ nìyẹn o so ìyẹn ní àmọ̀ràn tó lágbára jùlọ tí mo lè fún yín lórí ọ̀rọ̀ ìṣùgbọ́n fi náà tó wá rí èyí tí kò kí ọ. Ah, wẹ mọ bá bẹ náà pé ọwọ́ òtútù sí ni o ti gbọ́ mọ bá bẹ náà pé ọwọ́ fún aláàfíà mi kò lálàáfíà oníṣẹ́ kò ti ṣe tó bá lálàáfíà kò ní í ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ni kò lè lálàáfíà kọ́ ká sí pé kọ́ má mọ̀ kọ́ má bàá ìkejì ẹ̀ rẹ̀ àyà láàfíà ló bí ọ́ àmọ́ bá tọrọ àlàáfíà tó ìmọ̀ ẹsẹ̀ àti rí sí sí pé tó lè dábàá ti fura mọ̀ pé àbá àwọn fẹ́fẹ́ lágbájá lásìkò bá náà yóò lọ bá jà tó bá bá padà wá ní lágbájá yẹn kéde náà fẹ́ fẹ́ ra wọn ẹlòmíì ló fẹ́ yóò padà wá sọ di ọ̀rẹ́ rẹ̀ bí ẹni pé ọ̀rẹ́ tímọ́tímọ́tímọ́ ni wọ́n alábòsí alábòsí òní alábòsí èsì lẹ́yìn rẹ̀ ẹ̀túwọ́bí àbòsí ó ti yé though it has been your àdámọ́ yes ó ti dàdámọ́ yín ọkọ ni kọ́ máa jẹ kọ́ máa jẹ solo tàbí kọ́ máa dọ̀gẹ̀dẹ̀ wọ́n ti wọlé kọ́ máa jẹ ẹ̀fọ́ ṣẹlẹ̀ àwọn obìnrin wọ́n lè ṣàdúrà ọkọ́ náà jẹ́ apẹ́rẹ́jì àmọ́ àdúrà yẹn kò dọ́nà fún wọn kódà kò ní sàbí ẹ̀ wọ́n pẹ̀lú ọ̀dà apẹ́rẹ́jì ni kò tẹ̀ wọn lọ́rùn ìwọ kò yàgbẹ́ ẹ̀ ṣe ká gẹ́tẹ́ẹ̀lì kòtò gẹ́tẹ́ẹ̀lì so nígbà tá a sọ ọ̀nà pé àdámọ́ wọn ni tá a sì mọ̀ pé ìlànà ọlọ́run ni káwọn fẹ́ẹ́ ta mẹ́tẹ́ta ìwọ ni ọlọ́mọ̀ra rẹ ìwọ ni kó ìlú pé dáadáa tọ́ba bàbá yìí mọ́síná mo rẹkọmẹ́ndì àwọn nǹkan tí wọ́n lè lára ọkùnrin tó abẹ́sí mọ́síná ìwọ ni kó ọlọ́mọ̀ra rẹ tó ti yẹ tá a lè mọ́síná nìyẹn.